eléyìí ní ìtẹ̀síwájú àlàyé hadith ẹlẹ́ẹ̀kejìlé ní ọgọ́ta hadith number sixty two nínú ìwé two hundred golden hadith ti abdulmalik mujahid ti ilé ìtẹ̀wé darus uh, salam darus salam ti orílẹ̀-èdè saudi arabia ti gbé jáde hadith òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam pé kullukum ra'in wa kullukum mas'ulun. ti ìyàtì ibi tá a dé ni ibi tí òjíṣẹ́ ńlá Muhammad ti sọ wípé wàlìmẹ́rọ̀ atú rọ àyíyàtún fi bayti zawjiha wàhíyà mas'ulatun àrọ̀ ìyàtì à obìnrin adáranjẹ náà lòun náà ń lé ọkọ rẹ̀ á bi léèrè ẹni tá a bi ni nípa àwọn tá a ní kó dájẹ́ àṣàlàyé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ́ abala abita adé yìí nípa ti obìnrin bó ṣe jẹ́ alábòjútó ilé ọkọ rẹ̀ adaránjẹbẹ àti tá a bí wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ń tá a sọ níbi yóò tún ní ń ṣe tàbí yóò máa jẹ́ àwọn ìwọ ọkọ lọ́dọ̀ ìyàwó ẹ̀tọ́ tọkọ ní lọ́dọ̀ ìyàwó ẹ̀ àwọn ojúṣe tó yẹ kóbìnrin ó máa ṣe lọ́dọ̀ ọkọ rẹ̀ àti nínú ilé ibi tá a bá dé òun náà ni mímọ̀ máa kọ fún ọkọ nípa oorun tàbí mímọ̀ máa fi oorun dùn ọkọ a aṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ló jẹ́ pé <clears throat> pàṣán tí wọ́n máa fi na ọkùnrin tí wọ́n máa fi ṣe pàṣán na ọkọ wọn òun náà ni oorun tí wọ́n bá ti rí i pé ọkọ wọn ti ní bùkátà sí wọn pé yóò sún mọ́ wọn àsìkò yẹn ni wọ́n wà máa kó àwọn àwáwí àti àwọn àròyé ní òmò kó wà bí kí wọ́n sọ pé orí ń fọ́ wọn inú ń run àwọn òtútù ń mú wọn ẹlòmíì tí ẹ máa gbọ̀n ṣiṣiṣi àtòríṣiṣi ẹlòmíì máa kérora agbára ló ń rò ṣùgbọ́n ilé irọ́ ló ń pa ó fi ṣe pàṣán na ọkọ rẹ̀ bóyá ọkọ yẹn ti ṣe nǹkan kan tí ó dùn mọ́ nínú kí lóun náà lè ṣe tí ó dùn ó àsìkò tó bá ní bùkátà sóhun òun ò ní fún láàyè rẹ̀ a sọ pé aburu to wà eleyi ko kere rara bo tile ko ma aburu aburú tàwùjọ ó lè jẹ́ kí ọkọ yẹn kó di eni ti o ma se zina ṣùgbọ́n a sọ pé obìnrin gangan fúnra rẹ̀ ẹ̀ṣẹ̀ tó dá yìí tánàbí sọ nípa rẹ̀ kìí ṣe kékeré tẹ́ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé irú obìnrin bẹ́ẹ̀ àwọn màláìka wọn mọ làánà rẹ̀ hmm, irun rẹ̀ tó bá sì kí náà kò lè gòkè rárá bó tilẹ̀ kó mọ kò ní gòkè lọ́sàn-án má kò ní kọjá bí etí ẹ̀ àmàdí ìsìnyẹ wa lánàá kọ́lọ́n kò ṣàánú wa. bó tilẹ̀ jẹ́ pé àwọn obìnrin míì náà máa béèrè wípé àwọn ọkùnrin náà ń kọ́ àti ṣàlàyé tàwọn ọkùnrin fún wọn nígbà tá à ń sọ nípa tí wọ́n béèrè lọ́wọ́ ọkùnrin ibẹ̀ sọ̀rọ̀ ọkùnrin tó yẹ pé ó kóbìnrin jọ méjì mẹ́ta mẹ́rin nígbà tágbára rẹ̀ ò tí ì kan èyí tí ń jẹ́ lẹ́nu kò tí ì rán tán tí wọ́n nìyẹn wa. ìbéèrè lè wá wáyé pé tó wáyé pé tòótọ́ ni ó rẹ obìnrin ń kọ́ nígbà fún un láti kọ́kọ́ àwọn ilé ìmọ̀ ń sábà ṣẹlẹ̀ sáwọn obìnrin tó bóyá àwọn tí wọ́n ń ná ọjà oko nílẹ̀ yorùbá hmm, àwọn alájàpá ẹlòmíì gbòógì ojí mi ní ọ̀rọ̀ rẹ̀ kò ní kírun àárọ̀ gan kó tó kù nílé kò ní kírun ṣubú yìí aago mẹ́rin àbọ̀ ó ti wà nídìí kọ̀ ó ń lọ sọ́jà oko nìyẹn tó bá ti wá lọ òun pa ara jà di gbogbo nígbà tí yóò bá fi dé nírọ̀lẹ́ yóò ti rẹ̀ ẹ́ yóò kàn súnlẹ̀ níbi tí ọ̀gẹ̀dẹ̀ yóò ti rẹ̀ bọ́kùnrin gan fọ́ gbà kò tiẹ̀ ní dáhùn nínú wọn làwọn obìnrin tó ṣe pé kì í ṣe pé àwọn ń lọ ja oko ṣùgbọ́n àwọn náà oníṣòwò ni wọ́n ní gbòòrò lẹ́yìn bá dé Ìbàdàn àwọn ọjà bíi gbági ògùnpá àwọn obìnrin ayé ìgbà kan mi mọ̀ bóyá wọ́n ṣe bí wọ́n gbé báàfù ọmọ gan tí wọ́n bí inú báàfù wọn ó gbé sí tàbí inú páálí wọ́n ṣe rí wọ́n ti gbé stóòfù gbé gbogbo ẹ̀ lọ́ọ̀bẹ̀ nígbà tí ó bá fi di ilẹ̀ sí yóò ti rẹ̀rú àwọn obìnrin yẹn kódà ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ti ra oògùn oorun dání tàbí oògùn àkànpọ̀ hmm, oògùn alákàpọ̀ oògùn ara ríro wọn ó kàn sùn lọ tí wọn máa hàn ọ̀bọ̀kọ̀ fọ́ọ̀kàn wọn gan wọn ò lè dáhùn látara pé rẹ̀ wọn níbi iṣẹ́ tí wọ́n ń ṣe irú wọn náà làwọn obìnrin tó ṣe é pé bóyá ó ń pọ́n ṣiṣẹ́ gírí so pé ìyẹn ni pé ó ń bá àwọn ọmọlé àwọn bíríkìlẹ̀yà ó ń bá wọn ṣiṣẹ́ bóyá ó ń bá wọn pọ́n mi ní àwọn iṣẹ́ tó le bóyá ó ń bá wọn pọ́n mi àbó ń bá wọn kún nígbà tí wọ́n ṣe dẹ́kìn ilé ó bá wọn kó gbé àtòríṣiríṣi nǹkan bá wọn. Hmm. irú wọn náà a máa bẹ́ńbẹ́ o àwọn obìnrin tó jọ́ làjú náà bóyá phd ó ń ṣe phd rẹ̀ lọ́wọ́ ah, ó wá ń ṣe research bóyá science ló wà àbílẹ̀ engineering ìrẹ̀ tó wà ní chemistry sìn ó lè jẹ́ pé láàbù ni ó wà some experiment ní wọ́n fẹ́ ìjókòó tì fún bíi forty eight hours kò ní lọ́ọ̀bì kankan ìjókòó tì yóò máa wò àbí bóyá físíìsì ni ó ti ṣe observation títí ó ti rìkọ́ọ̀dù record gbogbo ọmọ ọwọ́ ní irú ti wà ń bẹ̀ tó bá rí yọ rẹ̀ abẹ́ni tó ń kàwé bóyá ó ń kọ thesis àbó fẹ́ kọ pépà àbó fẹ́ lọ pírísẹ́ǹtì pépà kan agbègbòrò àwọn nǹkan wọ̀nyí ó lè fà kórè àwọn obìnrin kì í para àwọn ò yá ṣùgbọ́n ó rẹ̀ wọ́n látara àwọn kan tí wọ́n ń ṣe um, àtàdá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn obìnrin yìí ó yẹ kí àwọn gan ó kọ́kọ́ mọ̀ lákọ̀ọ́kọ́ wípé nǹkan tí wọ́n ń ṣe yẹn gangan kọ́ ni ìpìlẹ̀ nínú ìgbésí ayé wọn nínú ṣẹ̀ríà Islam gẹ́gẹ́ bí tí mo sọ sẹ́yìn nígbà tá a bẹ̀rẹ̀ tàwọn obìnrin tá a sọ̀rọ̀ nípa professionalism and careerism kéèyàn mú nǹkan pé iṣẹ́ mi ni a sọ pé professionalism òun kéré careerism ló burú ju professionalism lọ professionalism ló bí careerism hmm, careerism yẹn òun ó kọjú síṣẹ́ tiẹ̀ kò dùn sí tó kàn my job first my career first this my career nobody can spoil my career for me kò sẹ́ni tó kàn lọ àwọn obìnrin wọ̀nyí wọ́n láti wo yè sí nǹkan tí ànábì sọ yìí sallallahu alaihi wa alihi wa sallam pé idha batatil marhatu hajiratu firashi zawjiha hajiratun firasha zawjiha la'anatiha al malaikatu hatta tusbiha tóbìnrin kan bá sùn tílẹ̀ yìí mọ́ hmm lẹ́ni tó kọ ibùsùn ọkọ rẹ̀ sílẹ̀ ọkọ kò dá lóhùn làánà ti halẹ̀ màláìka àwọn màláìka ó máa ń ṣépele ó máa ń ṣẹ́bi léwu obìnrin yẹn títí tilẹ̀ òfin ma. ànábì ní ìdàdá àárọ̀ jùlọ àti kàlánà náà ìdàdá àárọ̀ jùlọ mọ̀ra àtàhùgìlà fìrọ̀ṣì nígbà tó obìnrin ọkùnrin kan bá pé ìyàwó rẹ̀ pé kó máa bọ̀ kó fẹ́ súnmọ́ kan súnmọ́ ra àwọn fa abati ló bá kọ́ fọlọ́mùtà àti ìní lọ́ba fàbá tàkọ́dìbánà ọkọ wa sùn lẹ́ni tí ó ń bínú sí obìnrin yẹn làánẹ́tì halimẹ̀lá ìkàtú hapta tosbia àwọn mẹ̀lẹ́kà ọmọ ṣẹ́bi lóbìnrin yẹn lé lórí tí ó fi ṣe kìnnì tí èjì amadi fi sàlásà tó ńlá tó jẹ àwísù sọ láti hùm àdáàna o àwọn tí ìrùn wọn ní kọjá etí wọn sókè inú wọn ni ìmọ̀rọ̀ àtùn báyàtà wọ́n sọ jù àlè àsáàkìtùn obìnrin tó sùn lálẹ́ tílẹ̀ ìmọ̀dá ń tọkọ rẹ̀ sì ń bínú sí lọ́wọ́ gbogbo irun tó bá ń kí kódà kó ọlọ́run ní ìgbà ọlọ́run ó ṣàánú wa irú àwọn obìnrin láti wá wo iye ṣiṣẹ́ tí wọ́n máa ṣe wọ́n ó dínkù ní o wọ́n wọ̀ náà tó jẹ́ pé kò ní jẹ́ pé yóò máa rẹ̀ wọ́n tó jẹ́ pé wọ́n ò ní wọ́n máa máa dun ọkọ wọn ní ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ kó súnmọ́ wọn yẹn eléyìí yàtọ̀ sí para wọn ò yá torí pé ìpìlẹ̀ gangan ni pé téèyàn bá ti fẹ́ ọkọ nínú ṣẹ̀ríà Islam lẹ́bàá ṣe sọ yóò jọ̀wọ́ ara rẹ̀ fọkọ yẹn àtẹ̀mí ara rẹ̀ àtàrẹ̀ àwọn nǹkan tí ò wá ní jẹ́ kó rí nǹkan ìṣe yóò mójútó ó lẹ́ pé téèyàn bá wò náà o obìnrin tó jí láago mẹ́rin ààbọ̀ tó ń lọ sọ́jà oko láti lọ ṣe kínní àwọn ọmọ ńkọ́ tó bí primary assignment ojúṣe ìpìlẹ̀ gangan fóbìnrin ni láti mójútó ọmọ ìdí nìyẹn tó jẹ́ pé òun ló ń bímọ kì í ṣọkùnrin òun lọ́lọ́run fún lọ́yàn kìí ṣọkùnrin ló fún òun ló fà tó jẹ́ pé nígbà tí a bá ń wo àwọn tí ọlọ́run kánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa nígbà tó lọ́run ọba sọ pé wa qada rabbuka <clears throat> alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana tọ́lọ́run pa wá láṣẹ pé ká máa ṣe dáadáa sí àwọn òbí wa lẹ́yìn tá a bá ń sin lọ́run ètò kan ní ká tó máa ṣe dáadáa sí àwọn òbí wa ẹni pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ta lẹni tí ń ṣe dáadáa sí ànábì ni ummuk ó tún sọ man thumma man ni ummuk thumma man ẹ̀ẹ́mẹ́ta ànábì ni ummuk lẹ́yìn tá ẹ̀kẹta ló wá sọ pé bàbá ló ṣe dáadáa sí kí nìdí ìdí ni pé àwọn obìnrin yìí wàhálà tí wọ́n ṣe lórí ọmọ òun ló fà tó yẹ pé ṣẹ̀rí islam sọ pé ìyá òun gan láṣẹ dáadáa sí ju bàbá lọ nígbà tá a bá ṣe dáadáa sí ìyá lẹ́ẹ̀mẹ́ta tán láṣẹ wà lọ ṣe dáadáa sí bàbá lẹ́ẹ̀kan ṣùgbọ́n irú obìnrin tó yẹ pé ó ti gba oko ó ti gbọ̀nà kí ni wọ́n ń pè ọjà oko lọ ó ti gba ibi kíní kò lójì kò mójútó mọ́ àwọn ọmọ jí gbogbo ìpín lójú hmm, lálá wọ́n tọ̀ gbogbo aṣọ òmùrùn fún un tó bá dé ìrọ̀lẹ́ yóò mọ̀ sí lódì lódì ẹ ṣùgbọ́n jẹ́ ló ń gbé bí ẹwọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ọbẹ̀ òjúná ẹwọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọbẹ̀ owó iyebíye tó ń sè sílẹ̀ fún yín ó lẹ́ jẹ́ kó bàjẹ́ ó kan ẹ kaná gbogbo àwọn tó yẹ kó ṣe kó ṣe ó fẹ́ tẹ̀ òun pàlàpàlàpà <laughs> làpálàpá yìí bá wọ̀ ọ̀jẹ̀ ẹ tẹ̀ yóò bàjẹ́ pátápátá ni yóò tún gé èèyàn ní kàdánù yóò re gbogbo ìka ọmọ ìka ọwọ́ tábà sì bí yóò nítorí ọmọ la fi ń ṣiṣẹ́ àwọn ọmọ tó ò mójútó kí ni wọ́n padà yà ìyàkuyà òun làwọn yẹn máa yà ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwọn irú àdúgbò tí wọ́n ń bí níbi àkókò ń bí ẹ̀rì wọ́n ti jẹ́ ìyá olóbì ìyá oníkẹ́ bá ti ń sáré báyìí gbogbo eré tí ń sá ni pé kóun náà kọ́lé níjọ́ tí wọ́n bá ti lè kan léèyàn pẹ́kẹ́ báyìí wọn ò bá àmọ́ ṣe wíńdò sí wọn ò lọ ta aṣọ sí wọn ò fi dì ọjọ́ náà ni wọn kò lọ rẹ̀ tí wọn lọ máa gbé bẹ́ẹ̀ wọ́n kú lọ́dọ̀ ọkọ nìyẹn tó bá wọ ọkọ kó mọ wá bó wù kó mọ wà wọ́n lọ gbé bẹ́ẹ̀ nìyẹn torí ìyẹn ní wàá fi ọmọ lẹ̀ yóò máa wọ́wọ́ kiri kó náà lè kọ́lé tí ó mọ̀ sákàkiri yẹn kò bójú mu rárá nínú ṣẹ̀ríà Islam your primary assignment ojúṣe ìpìlẹ̀ rẹ̀ gangan ni kò mójútó ọkọ èyí tí wọ́n ń ṣe káàkiri yẹn lójúṣe ọkọ ẹni pé a ti ṣàlàyé àwọn ọkùnrin kan tí wọ́n jẹ́ ọ̀lẹ hmm? àtàwọn ọkùnrin kan ọlọ́gbọ́n ẹ̀wẹ̀ tí wọ́n láwọn ti dáyàwó àwọn lókoòwò tí wọ́n fún wọn lówó ó lè fún bí ọlọ́run bá ṣe bùkún kálukú tó bọ́lọ́run bá ṣe yọ̀ǹda ẹlòmíì ó lè fún thirty thousand ẹlòmíì fifty ẹlòmíì hundred thousand ẹlòmíì two fifty thousand ẹlòmíì five hundred thousand alóhùn ti dá lókoòwò yóò wá jókòó yóò nà sí yóò ní tí yóò máa jẹ ohun ti fún tí a bá ní òun fún ìyàwó ẹ alóhùn ti fún ní tí yóò máa jẹ ohun ti dá lókoòwò obìnrin yẹn ní wàá máa dààmú ní wàá sáré jíjẹ mímu ọkùnrin yóò wá jókòó yóò nà sí kò bá ṣẹ̀ríà islam àti sọ́ǹgbà tá à ń sọ tí wọ́n béèrè lọ́wọ́ ọkùnrin pé ìyàwó rẹ ti ń ṣe wàhálà jíjẹ mímu yìí kí ni tiẹ̀ ò ṣe wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ sọ àwọn obìnrin ẹ jẹ́ ká jẹ́ káwọn ọkọ wa ó mọ̀ pé ojúṣe wọn ni fúnfún wa ní jíjẹ mímu nínà àti lílo wa ìjẹ wa ìmu wa ìná wa ìlò wa ọwọ́ ọkọ ló wà kì í sọ̀rọ̀ wa àwa kọ́ láàmú sáré pákàleke láti ṣe àìgbàgbọ́ yẹ eléyìí ló fà ó tilẹ̀ jẹ́ pé sílẹ̀ Yorùbá tèmi mọ̀ yìí o bí ọkọ bá tiẹ̀ sọ pé kóbìnrin má ṣe wàhálà tó ń fún ní jíjẹ tó ń fún ní mímu àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n sọ fún pé ẹ̀sìn ọkùnrin ló ń gùn ọkùnrin ló ń wò báwọn òun hmm. Hmm. sá kódà ọkùnrin ní òtún dá wọn máa sanwó oṣù fún ọ àbí ọ̀sọ̀ọ̀sẹ̀ wọn máa fi yé báyìí sàkàǹtì rẹ yóò jẹ́ kó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà làwọn ẹbí rẹ̀ ni wọ́n pè ẹbí obìnrin bẹ́ẹ̀ wọ́n pè ó fẹ́ sọ̀rọ̀ ààrẹ di alábọ́dó bí wọ́n ṣe máa ń sọ nìyẹn ìyàwó sójà ìyàwó báràkì hmm? ó mọ̀ tọkọ bá lọ kú ìyá ó jẹ́ àtọmọ rẹ̀ wòrò rí tọkọ bá kú só ìyàwó kì í kú ṣáájú ọkọ ni kódà kò jẹ́ pé ọjọ́ orí ọkọ kó gbógun ọdún lọ́wọ́ ìyàwó kó gbọ́gbọ́n ọdún lọ́wọ́ ìyàwó yẹn kó túmọ̀ sí gbóbìnrin yẹn ò lè ṣáájú ẹ̀ lọ tó bá sì lọ ńkọ́ ṣé kò sí kò ní fọkọ mí ni pé lẹ́yìn pé náà yìí náà tún jẹ́ ìṣòro kan fún wa o àwa mùsùlùmí nílẹ̀ yorùbá ń bí tóbìnrin kan tọkọ rẹ̀ bá ṣaláìsí tó jẹ́ opó àti lọ́kọ rẹ̀ máa dogun pàápàá bí tèmi wà bí nínú the state wà bí àwọn bàbá ń yọ wá ní máa pọ̀ kì í ṣàwọn tó níyàwó fẹ́ àwọn yẹn là ń pè ní sájẹ wákànwá tí wọ́n bá ti tàn yóò wá sú obìnrin dé pé <clears throat> yóò lòun táwa kàlítù òun ò fẹ́ ọkọ kankan mọ́ ẹ bá fẹ́ rí nǹkan mọ́ wá bá òun lé yóò wá di ìyá ń dágbé kọ́lọ́nkọ́lọ́ àwọn àmbẹ́. obìnrin lọ́kọ yẹn bá ṣe wọn ní kò ní ni nígbà yá ànábì ta lóbìnrin tí táwọn ọkùnrin ò dù gbọ́dọ̀ pé lọ́dọ̀ náà bá tó lóun fẹ́ lọ fẹ́ àwọn ó tó kó jẹ́ pé ọ̀rọ̀ ọkùnrin yẹn ọkùnrin yẹn ẹni tó lòun àwọn méjì wà wọ́n jẹ́ ọ̀rẹ́ kò rí òsùn tàbí wọ́n ti ẹ̀ ṣe kò rí òsùn wọ́n ṣàjọ rẹ̀ ìkànnì wọn wá ṣaláìsí kódà ìgbà náà ni ìkejì rẹ̀ ó jìnnà sí ìyàwó ẹ̀ pátápátá torí tó bá lọ fẹ́ àwọn Yorùbá ní wọ́n ti ń yanra wọn lálẹ́ tẹ́lẹ̀ ní wọ́n ti ń jí fẹ́ tẹ́lẹ̀ ní tí wọ́n sọ ní lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tó yẹ káwọn brothers ká fẹ́ nígbà tó kọ́ ń ṣe tó lé ọ̀pọ̀lọpọ̀ brothers nínú ẹnu ayé ni wọ́n ń sá fún ẹlòmíì máa ṣe ìrànlọ́wọ́ máa sẹ́ndì owó sí ṣéwó ló lóbìnrin yẹn ní bùkátà sí ni what of the psychological aspect emotional aspect is it only money physical what of the emotional psychological needs emotional needs àwọn èèyàn ń kọ́ tẹ́yìn ò bá jọ́kọ rẹ̀ kò lè fún èèyàn ò lè fún náà ṣẹlẹ̀ àwọn eléyìí náà ṣe pàtàkì làwọn yóò bá ní ẹ ọkùnrin ló ń gbọ́ ẹ̀ṣẹ̀ báwọn obìnrin yẹn ṣe bẹ̀rẹ̀ sí ṣe pákàlẹ́kẹ̀ ni ìgbà mi tọkùnrin mi náà bá ti wá rí pé wàhálà ìyàwó nǹkan yóò kàn fílẹ̀ ni pé olóhùn ó òun ó bá fílẹ̀ obìnrin bẹ́ẹ̀ yóò bá di ẹni tí yóò máa ṣe tabarujú káàkiri tí wọ́n pe ni pé yóò dẹ̀ ẹni tí yóò máa jáde fókífókífókí yòówó rẹ̀ kò ní ìbò mọ́ látara pé òun ṣiṣẹ́ yóò máa dààmú ọkọ rí iṣẹ́ iṣẹ́ tó dáa ni ó tó wọ́n jẹ́ ó tó wọ́n mú bọ̀ ìyàwó yẹn ni what is the essence of my certificate àwọn parents náà máa pè ẹ́ eh? what is the essence of your going to school if we know we wouldn't have wasted our money on you sending you to school kí wàá ní ìdí táwọn fi ràn nílé ìwé nígbà tó ṣiṣẹ́ lọ school àwọn náwó lórí ẹ̀ ò fi ṣiṣẹ́ àjẹpọ̀ àwọn dáwó nù nìyẹn ìyá ọjọ́ ọmọ yẹn kò sí ti ń ṣe o ìdí tẹ́ ẹ fi ràn nílé ìwé ni pé kó lè lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn òun náà ló ń lò yẹn láti mójútó àwọn ọmọ rẹ̀ ẹ jẹ́ ń sọ fún yín tí obìnrin bá mójútó ọmọ dáadáa àwọn ọmọ yẹn èrè ọ̀la ní fóònù àti fún ẹbí yẹn mo mọ pòfẹ́sọ̀ kan lẹ́gbẹ́ kò bá mi sọ directly o ṣùgbọ́n kan náà àwọn student ẹ̀ ló sọ fún mi pé ìyàwó òun torí ìyàwó òun ní nọ́ọ̀sì ni ìgbà tóun kó lọ resign nínú nọ́ọ̀sì tó ń ṣe yẹn pé kó lọ fi ṣe yẹn lẹ̀ kó jókòó táwọn ọmọ òun lẹ́kítọ́rà lòun ó mọ̀ fún káàkiri wọn lọ sí master sí phd kọ pípa kò sẹ́ni tí ó mójútó lé obìnrin yẹn wá rìtáyà ó wá resign níbi iṣẹ́ náà ó wá mójútó àwọn gbogbo àwọn ọmọ yẹn wá yàn ó wá ń sọ fún student yẹn pé kó pé òun ló ń gbádùn ọmọ yẹn kiri ń sìn òun ló ń lọ ilé ìbò tó lọ bá wọn tọ́jú ọmọ òun lòún múrin kiri pé ká ní kò jókòó kó mójútó àwọn yẹn jọ yẹn tó yẹ pé nursing career yẹn ló mójútó or profession yẹn tó bá fẹ́ jẹ́nu méjèèjì ló mójútó ni By now, bóyá àwọn ọmọ yóò ti yàyàkuyà they now give her problems ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn èèyàn ńláńlá tí wọn ráyè mójútó ọmọ làwọn ọmọ yẹn di ìṣòro wàhálà fún I'm now talking to the elites and the thinkingly rich the halves of the society ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ní àwùjọ wa lónìí ní àwọn ọmọ wọn jẹ́ omi ìbànújẹ́ tí wọ́n máa ń lójoojúmọ́ fún wọn At á universities private universities mo i was privileged to be invited to deliver a lecture at uh, one of the private universities in Ekiti, renowned. I was there. I saw many of our uh, the halves among the Muslims, their children there. Unfortunately, they were not even allowed to practice their religion the way it's supposed to be practiced. I, I saw it. I witnessed it when one of the security was trying to pull a scarf, I'm not talking of khimar or hijab, off the head of a girl. And I asked her. Some of them came to me lamenting. If you, if, if you listen to the kind of questions they were asking me, you know that the basic, the rudiments of their religion, they don't have. And their parents insisted that they should be there. So irú tó pé àwọn ọmọ yìí mo ní àkó ní àwọn ọmọ wo ni ó láwọn ọmọ tí dírọ́ọ̀gì ti báyé wọn jẹ́ tẹ́ pé mẹ́ńtẹ́nánsì bàbá wọn lórí wọn ogun ni ó ní mi lè gbé jíìpù báyìí ọkọ̀ ńlá yóò máa gbé lọ ibi tó bàjẹ́ sí ni ó ti kọ́ọ̀lù pé mọ́tò yìí ti bàjẹ́ sí ibi báyìí kẹwàá gbé o wọ́n tún wá máa bẹ́ jọ kíní kan ń lọ ní ọ kété kíní kan kí wọ́n tún máa àríjì fún ẹ wò bànújẹ́ ẹ mọ iye tó ń ta ọkọ̀ jíìpù kan àwọn jíìpù kejì jíìpù one point five million kọ́là ń sọ kì í ṣe àwọn kùrùmù jẹjẹ jìbò they are talking of cars a, a, a young undergraduate using 20, 30 million 40 million naira car ibi tó bàjẹ́ sí kò lè pe mẹkáníìkì bàbá yóò tún máa bẹ ni please replace this car ó ti bàjẹ́ lẹ́ẹ̀kan kí ló bàjẹ́ mẹ́ táyà rẹ̀ jò ní kó kàn ṣe ń jí táyà ni ó ti bàjẹ́ ni yóò tún ní kó ń rà mí fún ó lé mi drọ́ọ̀gì oògùn olóró ni ojoojúmọ́ mo send millions ọmọ ẹ̀ to maintain her his or her lifestyle wọ́n pọ̀ dáadáa tí wọ́n bá dé Ìkòyí Lẹ́kì Ajá àwọn ibi wọ̀nyẹn ọ̀rẹ́ àwọn baba olówó mi wọn a máa wọ àwọn brothers kiri ẹ̀jẹ̀ wọn fẹ́ máa wọn nígbà tí ìbára ọmọ yẹn wà rí pé ọmọ eléyìí ò ṣeé fẹ́ bóyá bá bíìchì ló wà ń gbà tó kọ́ọ̀lù yẹn òun wà bíìchì òun enjoy life òun àṣírà alẹ́ ń bẹ̀ hmm? bàbá yẹn dẹ̀ ni ó lẹ́sìn ṣùgbọ́n ó ti lọ fi ẹ̀kọ́ burúkú kọ́mọ yẹn kí ló wá fà tó fi ẹ̀kọ́ burúkú kọ́mọ yẹn ìyá rẹ̀ ò ráàyè fún un ìyá rẹ̀ ò bàbá àti ìyá ń gbà náà owó ni wọ́n ń lé kiri wọ́n ti wá kọ́lé káàkiri nìsín àwọn ọmọ wúlò fún wọn so irú àwa ìyá yẹn ibi tí mo ti yà lọ nìyẹn kẹ́ mọ́ gbàgbé aláti wo iṣẹ́ wa ẹ̀ pé mo bẹ̀rẹ̀ láti local environment ẹ́ láti local environment láti àwọn àwùjọ kéékèèké tí iṣẹ́ àwùjọ ńláńlá gbogbo wa yẹn àwa obìnrin yẹn láti jókòó mójútó ọmọ wa kí ọjọ́ ọ̀la lè dà fún àwa fúnra wa fún àwọn ọmọ yẹn fún ẹbí wa fún àdúgbò wa fún ìlú wa àti fún Islam lápapọ̀ àwọn obìnrin ní mustakbal mustakbal din ẹ̀yin obìnrin ní ọjọ́ iwájú ẹ̀sìn orí torí pọ́dọ̀ yín ni ọmọ ó ti bẹ̀rẹ̀ gbèsè ayé ọ̀dọ̀ rẹ̀ náà ni ó parí gbèsè ayé rẹ̀ sí àwọn ọkùnrin alẹ́ ìsàkàdà àlékè ìyá ó gbé ọmọ ọkùnrin sórí ìtàn yóò tún máa fún lọ́mú tọ́mú bá náà kí ni ó tún padà sí ibi tí ó padà sí náà nù gbà tó wà ráyè mójútó ọmọ yẹn bò lọmọ yẹn ó ṣe àlọ́lá torí náà rọ àwọn obìnrin tá à ń jẹ wọn kọ wa lórun torí àwọn wàhálà tá à ń ṣe káàkiri ẹ kì í ṣe rí rárá kì í ṣe kò í ṣe rí rárá àwáwí lásán ni kì í ṣàròjàre sọ̀rọ̀ àwọn àwáwí báyìí kò wọlé o aláti ṣọ́ra fún láàánà fún ibi dandan ọlọ́run ọba ìgbéjìnà sí kẹ tánà bí sàn bí kò mọ̀ ṣẹlẹ̀ sí wa torí pé àwọn nǹkan tó mú wa tó fi di wípé à ń dùn ọkọ wa lóorùn yìí kì í ṣe àwọn nǹkan bí ṣẹ̀rí àsọ yìí pé a lè fi dùn ọkọ wa lóorùn àwa là ń ṣe wàhálà wa àwa láwa ọ̀nà tá a gbà bóyá àdé iṣẹ́ yẹn gbogbo tá a ṣàfihàn pé àní sí lábẹ́ làánà ọlọ́run ọlọ́run làánà wa ọlọ́run ṣe àánú wa. náà nínú tí wọ́n béèrè lọ́wọ́ obìnrin ni àwọn ọ̀nà tí ó ń bà ṣe ìbágbépọ̀ pẹ̀lú àwọn ẹ̀dá lórí ilẹ̀ pàápàá jùlọ àwọn ọkùnrin obìnrin ó gbọ́dọ̀ dáàbò bo ìjọmọlúàbí ẹ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin kò gbọ́dọ̀ máa fi ọ̀ṣọ́ rẹ̀ hàn wọ́n gbọ́dọ̀ máa fi owó rẹ̀ hàn wọ́n pàápàá àwọn oníṣòwò tí mo sọ lẹ́ẹ̀kan yẹn àtàwọn obìnrin tí wọ́n ń ṣiṣẹ́ lọ́fíìsì ó múra àwọn tọ́tí fífífí wọ́n á tún lo pẹ̀fúm báwo làwọn ọkùnrin ò ṣe ní mọ́ àṣàdẹ̀ làwọn ọkùnrin àwọn ti dúró tí wọ́n fẹ́ gbòòrò mọ́ díẹ̀ anabi sallallahu alaihi wasallam hadith fudala bunu ubaid oni salasatun la tas'al anhum رجل فارق الجماعة وعصى إمامه ومات عاصيا وعمة أو عبد أبقى من سيده فمات وامرأة غاب عنها زوجها وقد كفاها مؤنة الدنيا فتبرجت بعده فلا تسأل عنه عنهم lẹ́rìí hmm, àwọn mẹ́ta kan bẹ ẹ mọ̀wùlẹ̀ béèrè nípa ọ̀rọ̀ wọn gbolo fẹ́ já sí ó ti yanjú kò já ibi tó dáa lọ́mọ sí wa lọ́mọ náà ẹni àkọ́kọ́ ni rọ́jì ló ń fa jẹ̀má ọkùnrin kan tó yapa jẹ̀má wàá sọ ó yapa olórí sí ya ó sì kù tó ń yapa olórí yẹn náà bẹ́ẹ̀ wàá mọ̀tọ̀rọ̀ wà á mẹ́tún àwọn abúdún ẹrúbìnrin àbẹ̀rú lọ́kùnrin abẹ́kọ̀bìn ṣe yídi í ó sàmúlò rẹ̀ lọ fàmàtà ló wà kù lẹ́yìn tó sàmúlò rẹ̀ lọ ọ̀rọ̀ rẹ̀ oníjà síbi tó dànù èyí tá a fẹ́ lò ń bẹ́ẹ̀ tó kà wà ní ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ ẹni wà á mọ̀rọ̀ àtún obìnrin kan ìyàwó ilé kan rọ́ọ̀bà àní hazà òjò ọkọ rẹ̀ sí nílé wakọ̀díkà fáhámọ́nàtà dùníyà tí àwọn mọ́nàtà dùníyà àwọn nǹkan tó ní bùkátà sí jíjẹ mímu níná lílo rẹ̀ kàfá ọkọ rẹ̀ ti fún ó tó pé ó tó lórí ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ fàtàbà rọ̀jà ti bá àdá o lẹ́yìn náà ó ń fi owó rẹ̀ han àwọn ọkùnrin gbogbo ṣé ni kìíní àwọn kìíní tó fi símú kìíní ń pè òòka tó wà ní mú àwọn kan tó tọ́ sí tó tọ́ síbi àtàrí gbogbo yẹtí chain ẹ̀ góòlù ẹ̀ ògbó ẹ̀ àyà ẹ̀ cleavage kan cleavage wọ iṣọ bí aya bí oke ọyàn yóò máa hàn sí gbogbo àwọn èèyàn ànábì ńlá ni àwọn ilé ìmọ̀ ìwòlẹ̀ béèrè ọ̀rọ̀ ọmọ ti yanjú gbogbo ló yanjú sí náà lọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin gbọ́dọ̀ jìnnà sí báwọn ọkùnrin sọ̀rọ̀ láì nídìí kan pàtàkì fún gbàláàyè sí Ah, amúrùbónú ah, làás ó ní ìjíṣẹ́ ọlọ́run ó ní ó kọ̀ fún wa náà antukallama nisa'u illa bi idni azwaji inna naha antukallama ó kọ̀ fún wa bíbá ànisa'u àwọn obìnrin sọ̀rọ̀ àwọn ọkùnrin láti máa bóbìnrin sọ illa bi idni azwaji inna àyàfi pẹ̀lú ìyọ̀ǹda àwọn ọkọ hmm, àwọn obìnrin tó ń tajà wàhálà tó ń ti ń bẹ̀ ọlọ́run ó ṣàánú wọn. nípa àwọn obìnrin tó ń tajà ó wà ṣọ́ọ̀bù àwọn ọkùnrin kan bẹ wọn ò lọ́jà kankan ra àwọn kan ọjà madam kínní ohun ẹ̀ ni wọ́n kan eléyìí tó ń kọ́ ohun ẹ̀ ni wọ́n wá enjoy yìí ohun yẹn ni wọ́n wá gbọ́ ń hmm, ah, wọ́n tó tó bá fẹ́ ra kíní lọ rà lọ́dọ̀ ẹlẹ́yà lókè mẹ́ ah, wọ́n yẹn ní voice woman yẹn wà melodious àmì ọgbọ́n tó mú ń ṣẹlẹ̀ in tó bá ipò lè máa kọrin ní fine voice ẹ wà débẹ̀ ẹjọ́ afẹ́ ra kíní kan báyìí ah kò sí hmm? kò ní ṣe pé òun sì mọ̀ọ́mọ̀ dín ohun natural voice yẹn pé ohun tọ́lọ̀ ń fún ni kì í ṣe pé ó dín ohun yẹn láti ṣe bẹ́ẹ̀ àwọn míì sì ń bẹ wọ́n ń pe àwọn ohun kan àwọn obìnrin tó bá ní ohun bí ọkùnrin ẹ bá rántí network news àwọn obìnrin kan tí ń ka network news láyé jọ mi fẹ́ wọn dákọ wọn ohun kan nu obìnrin ni bí ara pọ̀ tábà ẹ̀ ni ohun bí ohun ọkùnrin ni tó bá ń ka ní gbogbo èèyàn ni ó fẹ́ gbọ́ ẹ pé mo ka tíra kan náà àwọn tó pera àwọn láàfáà tó sọ wípé bólófikọ́ tó sọ pé kò sí ní tó burú nu kóbìnrin máa kàròyìn nu rédíò àbí tẹlifíṣàn ọ̀rọ̀ tó sọ kò bá mu gbogbo wa la mọ̀ wípé tó bá fẹ́ káròyìn nínú rédíò àbí tẹlifíṣàn ó lọ fún ọdíṣnì wàá lọ tó bá lọ fún ọdíṣnì you have to project your voice wọ́n ó sọ fún ọ ní pé kó project ohun ẹ̀ wàá dín ohun sí mi ìwé kó kàn déédéé máa ń sọ̀rọ̀ ọlọ́run sì ní ilé àtàkọ́dá àdàfilẹ̀ kọ́ ìní ìtàkọ̀ ìtúnà tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run tẹ́ nípa ìyá ọlọ́run látàkọ́dá àdàfilẹ̀ kọ́ ẹ mọ̀ sí máa ṣe kínni ẹ má máa dín ohun yín ó ní ohun náà haram ni ó yàtọ̀ sí kóbìnrin sọ̀rọ̀ naturally tó náà ní eh, àwọn afá kan máa yílé wọ́n ní kóbìnrin má sọ̀rọ̀ rárá àwa ò sínú àwọn tó ní kóbìnrin sọ̀rọ̀ rárá gan ṣùgbọ́n sọ ni pé ọ̀rọ̀ tí ò ní nídìí kóbìnrin má lọ mọ báwọn ọkùnrin yẹn lọ kó lọ sáàrin àwọn ọkùnrin ibẹ̀ sí of men at home because women dey gossip a lot but men don't gossip ẹ̀rọ̀rọ̀ eh, àárín àwọn ọkùnrin ló fẹ́ràn láti máa jókòó wọn máa fọ ọjẹ́ láàbí ẹ̀dí ẹ̀ ń bẹ̀ náà lọ́fíìsì wọn máa fọ àwọn àdáni rẹ ẹ rò pa wọn ni bá ń pa thank you thank you subhanallah hmm, ohun rẹ wọn wà máa gbọ́ nǹkan tó burú ni làwọn bẹ̀rù bẹ́ẹ̀ náà ni. ní tí wọ́n béèrè náà ni pé kó máa wà ní ìpaṣòfò pẹ̀lú obìnrin to be in privacy with other men obìnrin gbọ́dọ̀ máa wà pẹ̀lú ọkùnrin ní àìsí mahram ẹ̀ńbẹ́ tàbọ̀kọ rẹ̀ anábì ni la yadkhulanna rajulun ba'da yawmi hadha ala mughayyabatin illa wa ma'ahu rajulun aw ithnan anábì hmm. ni aw ẹ má ṣe ọkùnrin kankan láyàdìkò lánàá rọjòló bàdàyà lẹ́yìn òní yìí ọkùnrin kankan ò gbọ́dọ̀ máa wọ mọ̀gọ́ ìyábàtì ìpasòfò obìnrin kan ìlà wà máa hù àyàfi kí yóò máa bẹ pẹ̀lú ọkùnrin yẹn rọjòló ọkùnrin míì awùsùn àbí àwọn méjì àdìsí mọ́ Muslim ni àbúbáwá abdullahi abdullahi àkọ́kọ́ ibn umar ti àbáwá abdullahi ibn abbas radiyallahu ta'ala nínú àdísà al-imam al-bukhari àti al-imam muslim ó ní la tusafiru al-mar'atu ila ma'adhi mahrami wala yadkhulu alayha rajulun illa ma'aha mahram ẹ̀rí anábì ni obìnrin kan kò gbọ́dọ̀ dárin ìrìn àjò láti sáfìrì al-mar'atu illa ma'adhi mahrami àyàfi pẹ̀lú ẹni tó jẹ́ ilé ìwọ rẹ̀ tàbí ẹlẹ́tọ̀ rẹ̀ méjèèjì la lè tú sí ìyẹn ni pé pẹ̀lú ọkọ rẹ̀ òun ẹlẹ́tọ̀ rẹ̀ pẹ̀lú ilé ìwọ rẹ̀ ni àwọn tí ìgbéyàwó ti di èèwọ̀ àwọn ọkùnrin tí ìgbéyàwó di èèwọ̀ láàrin òun ní èèwọ̀ ayérayé wọn ò lè fẹ́ra wọn láéláé ní ṣẹ̀ríà ẹlòmínà àbúrò ọkọ ńkọ́ kò sí nínú wọn torí pé tọkọ bá nǹkan méjì lè ṣẹlẹ̀ tí ọkọ bá fínú fíndọ̀kọ obìnrin yẹn kalẹ̀ tàbóbìnrin yẹn gan kúrò lọ́dọ̀ ọkọ yẹn tọkọ gbà tàbọ́kọ ò ilé ẹjọ́ tún wọn ká tàbọ́kọ yẹn ò sí láyé mọ́ obìnrin yẹn lè fẹ́ àbúrò ọkọ yẹn ó sì lè fẹ́ ọ̀gbọ́n ọkọ dáadáa ìdí nìyẹn tó ọkọ tàbẹ́gbọ̀n ọkọ kì í ṣe obìnrin kì í ṣe ẹni tó lè máa bá obìnrin rìnrìn àjò yorùbá gan kọrin pé kò nílé ọkọ ni wọ́n fi béèrè nígbà tí ànábì ń ṣàlàyé nípa mahram wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé afárọ̀ ayíkàlẹ̀ àmù ó dá àwọn alásùnmọ̀ ọkọ ẹbí ẹ̀ the in-laws àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ ànábì ní alhamu wilmot ikú gangan nù nígbà fi pè ní ni pé yóò ìdáhùn wọn lọ kò sẹ́ni kankan tí ó fura àbúrò ọkọ ẹ̀ ní pé ọkọ ẹ̀ sílé wọn àtàbúrò ọkọ ẹ̀ ló wà àbúrò ọkọ láwọn oko àwọn oko wájú hmm, eh, ọlọ́run ṣàánú wa ẹ rí obìnrin yóò bímọ hmm, ó lè àbúrò bàbá àbúrò ọkọ ẹ̀ yóò lóyún yóò yẹn tàbí ẹ̀gbọ́n ọkọ ẹ̀ bóyá ọkọ kò sábà gbé oko hmm, àbúrò ní máa gbé oko tàbí àbúrò kì í sábà gbé oko ní máa ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bí àbúrò ọkọ ọkọ fún kọ́lọ́n ṣàforíjì fún gbogbo wa kọ́lọ́n ṣàánú wa. kó gbà túbà wọn tábà ń tọrọ àdúrà pé wà túbà wà lè yàn gbàrò nípò àdáwà ṣéèkì bí wọn fẹmí rahimahullah rahmatawa sanu tafsiri wọn nínú ìtumọ̀ rẹ̀ ni pé fi wá ṣe kòńgẹ́ túbà torí pé èèyàn fẹ́ túbà náà lọ ni máa fi yàn ṣe kòńgẹ́ rẹ̀ kéèyàn máa tọrọ òun náà bẹ́ẹ̀ kọlọ́n kò wá ṣe kòńgẹ́ túbà kọlọ́n kò ṣàánú wa torí pé ètò ti ṣẹlẹ̀ yẹn kò sí ti hàn lè ṣe sí ọmọ yẹn ti dọmọ rẹ̀ ọmọ òtí bímọ yẹn kò lè dọmọ yẹn padà sínú wàlà yàdùkúlù àléhà ẹnìkan ọ̀bọ̀dọ̀ wọlé tọ obìnrin rọ́júlọ̀ tó jọkùnrin kan ìlà máhàrọ̀ ó yẹ pé yóò máa bẹ lọ́dọ̀ ọkùnrin yẹn obìnrin yẹn lásìkò yẹn ọkọ rẹ̀ tàbí máhàrọ̀ ẹni tí kì í ṣe ẹlẹ́tọ̀ọ́ ẹni tí èèwọ̀ ẹni tó jẹ́ tí èèwọ̀ ayérayé ìgbéyàwó láàrin òun àti ẹtí mo ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti fẹ́ kì ṣe pé lásìkò yìí ò tó jẹ́ pé tọkùnrin bá téèyàn bá níyàwó nísìn àbúrò èèyàn lẹ́tọ̀ọ́ àti súnmọ́ kò lẹ́tọ̀ọ́ àti fẹ́ lásìkò yẹn kò jẹ́ maharam torí pé ó lè padà dé lẹ́tọ̀ọ́ yẹn àwọn maharam ni àwọn bàbá ọkọ bàbá tó bí ọkọ yẹn gangan sọ pé bàbá tó bí ọkọ yẹn àbúrò bàbá kọ́ńkọ́ àti ẹ̀gbọ́n tàbí ẹ̀gbọ́n bàbá ọkọ ọlọ́kùnrin wàláhì wọn ò sí inú wọn wọn ṣe maharam àbúrò bàbá ọkọ tàbí ẹ̀gbọ́n bàbá ọkọ lọ́kùnrin wọn ò sínú mahram àbúrò ìyá ọkọ tàbí ẹ̀gbọ́n ìyá ọkọ lọ́kùnrin àmọ́n wà khalun àméjèèjì ò sínú wọn bó ti wọlé kó ma mo rò pé ọlọ́run ṣàánú wa àwọn ọmọ tóbìnrin yẹn gangan bí fúnra rẹ̀ kúrán náà sọ̀rọ̀ àwọn ọmọ tóbìnrin yẹn gangan tó bí fúnra rẹ̀ lọ́kùnrin àwọn ọmọ tí ìyàwó ọkọ rẹ̀ bí tẹ́gbẹ́ ọkùnrin yẹn ló bí wọ́n bímọ yẹn fún lọ́kùnrin mo rò pé àwọn àbúrò obìnrin yẹn tàbí àwọn ẹ̀gbọ́n obìnrin yẹn lọ́kùnrin àbúrò rẹ̀ lọ́kùnrin Allahu ta'ala a'lam nam ọlọ́run kò ṣàánú wa tó ní àwọn obìnrin náà àgbọ́dọ̀ máa rìnrìn àjò kó láti wá sọ tàwọn tó ń lọ sí Kánò láti lùlù wá báyìí àbí látọ̀yọ́ ìjọ kan nígbà tí mo kọ́ lọ Sókótó mo dé ìlú kan tí wọ́n ń pè ní Kòtàngórà 1986 kò tàǹgòrà alẹ́ la débẹ̀ hmm. àfi bí ẹni pé a wà ní bódìjà àbàdàn ni yorùbá àbàdàn gangan gangan gangan gangan là ń gbọ́ ní kò tàǹgòrà ẹ bá ráwọn obìnrin lórí mọ́tò àwọn obìnrin wa pọ̀ lọ ẹ̀lẹ́ ah, o ìyá kúdí ẹ̀lẹ́ o bó ni ṣẹ́ẹ̀tì wá rí ṣẹ́ẹ̀tì bó ni kẹ́kẹ́ oríṣiríṣi ah, bódìjà làwà ní ìní àwọn obìnrin wa pọ̀ mbẹ́ gbogbo àwọn obìnrin yìí ni wọ́n rìnrìn àjò kéèyàn wá láti irú ìbàdàn kéèyàn wá sí kòtàngórà hmm? wá látọ̀yọ́ kòtàngórà wá látòṣogbo kòtàngórà wá látẹ̀dẹ kòtàngórà hmm? wá láti àwọn oríṣiríṣi ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú abẹ́òkúta gbólẹ̀ yorùbá sá lọ́rọ̀ kan àbí London state irú kárẹ̀ wá bí àwọn obìnrin kọ́gẹ̀dẹ̀ lọ kóbì lọ àrẹ́sẹ̀ panu kèsì ẹjọ́ wọn lójú pa ó ti Àbújá pa ó ti Kaduna pa ó ti Kano pa ó ti lọ Maiduguri pa ó ti lọ sí Kẹ́fì mhm. wọ́n wá rí wọn bẹ́ẹ̀ ẹjọ́ mahram wo ló tẹ̀lé àwọn obìnrin kò sí kò sí àwọn afáàmọ̀ kan lòrò ń jọ wọn máa lò ó fọmọ kí ó kàn tẹ̀lé ìyàwó àfa pílẹ̀ kọ́ ọmọ kí òun náà ìsìn mahram ọmọ ọlọ́mọ ni kì í sọ ọmọ tiẹ̀ gangan kò bá mu àwọn yẹn máa bú wọn pé rẹ́ni kò sẹ́ni lè ṣe obìnrin obìnrin ló lè ṣọ́ rẹ̀ hmm láti ran ara wa lọ́wọ́ ni òfin ọlọ́run ká tẹ̀lé ànábì ni láàtú sáfìlì mẹ́rẹ́ àtú bàrí dẹ́ni subhanallah bàrí dẹ́ni bàrí tì that is about eighteen miles nǹkan bí ibùsọ̀ méjìdínlógún nìyẹn ilà wà máa máhàrọ̀mú yáhùrùmù àlèyà subhanallah máhàrọ̀mù kan tẹ̀lé hmm. tá a ṣe léèwọ̀ fún. Hmm. ọlọ́run ṣàánú wa eléyìí náà nínú àwọn kan tí wọ́n béèrè lọ́wọ́ obìnrin pé njọ́ tó travel báyìí jẹ́ mahram tẹ́lẹ̀ ibi tí màá wá fi parí rẹ̀ náà ni àbí kí n tó sọ bí tá a parí ẹ̀ ní ilé òun náà ni pé obìnrin ò gbọ́dọ̀ máa dédé jáde láì nídìí wàkọ́rọ́nà fi ibo yóò ti kó náà suratul Ahzab sura thirty three àyà thirty three ẹ jókòó kalẹ̀ yín iṣẹ́ ń bẹ ń lé hmm? iṣẹ́ ń bẹ ń lé gidi professor Louis Lamia Al-Farouki ní òwe rẹ̀ tó kọ hmm. women uh, women uh, Muslim and society tí máa gbàgbé táìtì wé yẹn bó lẹ gbá àwọn sọkúsọ pọ̀ náà wé yẹn gan o <laughs> àwọn dọ̀rọ̀ àwọn gbáǹkọ́gbì ọ̀rọ̀ tó yẹ pé tóbìnrin bá kà tó bá tẹ̀lé ọlọ́run kò là ní inú náà ni ó là ń dìsí dàrẹ́tì hmm, ọlọ́run kò là wà níbẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn àwọn náà sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan tó dáa bó lẹ́ pé ọ̀kan nínú fitna náà nìyẹn ò ní pé ṣubuhat wọ́n máa kó àwọn ìrújú wọ́n máa kó kalẹ̀ ó lóun salute àwọn obìnrin mùsùlùmí the housewives nítorí pé iṣẹ́ tí wọ́n ń ṣe ń le gan-an ó ju iṣẹ́ táwọn táwọn ń lọ bí iṣẹ́ tó ń ṣe lọ obìnrin tó bá wà nílé ló mọ iṣẹ́ ilé òkèrè iṣẹ́ ilé ìṣiṣẹ́ kékeré rárá yóò kó ilé yẹn wò wala tabarrujna katabarruji jahiliyati ẹ bá wa jáde ẹ má jáde níjáde àwọn tí kó ní bàbá kó sí ẹgbà tún fi tún máa rìn tí máa kí ṣé ẹgbà yóò máa dún wóró láti mọ̀ pé ó obìnrin kó nǹkan ṣẹ̀ṣẹ̀ ah, mo wà nílùú kan gbà kan hmm, fẹ́ dárúkọ lù lálẹ́ nírọ̀lẹ́ mo wá jáde wàláì tàláì mo ṣe jáde mo rí obìnrin kan lọ́ọ̀kan ilé àní tó ń bọ̀ báyìí mo ṣe rí ìrìn rẹ̀ ìwọ pé ìrìn eléyìí mo kàn mo ṣe fẹ́ súnmọ́ díẹ̀ tó kù díẹ̀ báyìí mo kàn fònà sódì kejì wàláì bí mo ṣe ń fònà ó kàn fònà tẹ̀lé mi báyìí ó ń bọ̀ èmi náà ń bọ̀ ni o ọlọ́run ò kọ́ mi pé kì í ṣe rí pa kì í yí padà ṣe bí mo ṣe rí ojú ẹ̀ báyìí káì mo gbójúlẹ̀ mo kàn tètè mọ́ àtẹ̀tẹ̀ mọ́ rí ìrìn rẹ̀ yẹn ilé yìí ó ti mọ̀ pé lẹ́yà eléyìí kọ́lọ́run ṣàánú ni mo fẹ́ ó ń bọ̀ lọ́ọ̀kan mo kírọ́ọ̀sì òun náà kírọ́ọ̀sì ah. so tàbárùjì tó ń ti pé ṣe àwọn tí bá wo àwọn wẹ́wẹ́ àwọn nǹkan tó ń dùn wòrowòrò lára ẹ̀yọ́ ni so lọ́rọ̀ kan tá à ń sọ ẹlẹ́hà tó tún <clears throat> yìí ń pọ́n bàdàn <clears throat> ah, ní ibi tí mo ti àwọn kìíní golden eh, àwọn shining àwọn shine shine <clears throat> wọ́n á rí lára jìlìbáàb lára himaru tó bẹ̀rẹ̀ wọ̀ yóò ṣe ayé tó bójú ọ ṣùgbọ́n gbogbo àwọn ètò wọ̀ gan òun náà tún béèrè fún jìlìbáàbù mi yóò tó tún nídìí ká gbé himaru lé lórí ká gbé jìlìbáàbù lé lórí torí wọ́n design ibi ọwọ́ wọ́n tún fi bi lé síbi ọwọ́ jìlìbáàbù wọ́n fi síbi ìsàlẹ̀ rẹ̀ ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹwàá gbé mi tí ò ní ní Hmm? ọlọ́run ṣàánú ọ níparí nítorí àsìkò àti lóbi àti lélógójì ìṣẹ́jú báyìí kóbìnrin mùsùlùmí inú tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ó ní pé ńgbà tó bẹ́wù ń bolókì bẹ́wù inú ilé àbíta. أيما امرأة وضعت وضعت ثيابها في غير بيت زوجها فقد هتكت ستر ما بينها وبين الله عز وجل فقد هتكت ستر ما بينها وبين الله عز وجل نعم، حديث إمام الترمذي في ابن ماجه أنا بن أيي obìnrin wa dọ agba atọ bụ ibe wuu rẹ sịlị fiyeoro iri bee i ti zau zia nden nto ihe atọ sịlị ọ kpọọ rẹ i ti lọ baa ibe wuu léé ti kpaa kparoo benin ben sitrọ ma bayi na ha o ti ja o ti o ti o ti ha ta ka o ti woo danu nọ o ti fọọ da nọ kemikana ga o ti faya. ó ti fa gàgá tó wà láàrin òun mọ́ bẹ́yìn náà láàrin òun àtọ́lọ́n ó ti fa gàgá yẹn yá ọlọ́run kó làwọn bẹ́ẹ̀ kó ṣàánú wa. ìyá wa Ummu Salama radiyallahu ta'ala anha ó ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ayyuma mura'atin nazza'at siyabaha fi ghayri baytiha kharaqa Allahu azza wa jalla anha sitrahu subhanallah ọlọ́run làwọn bẹ́ẹ̀ ṣàánú wa. Hmm, ọmọ àdìsá afáwa alhakim àti imam afáwa ahmed sheikh alalbani wọn sọ kó sọfí nínú sọhí lè jáàmì anabi sallallahu alaihi wasallam láti ẹnu ìyàwó umu salama oní ní ayyuma mura'atin naza'at siyaba afin ghayri baytiha kharaqa Allahu azza wa jalla anha sitra èyí yòówù obìnrin tó bá bọ́ ẹ̀wù rẹ̀ fi ghayri baytiha níbi tí èṣèlé ẹ̀ kọ́rọ́kọ́lọ́hù ọlọ́run ọba fúnra ara rẹ̀ gangan yóò fa azza wa jalla yóò fa sitiro gàgà obìnrin yẹn yóò fa ya subhanallah yóò mú gàgà rẹ̀ kú. Hmm. àlàyé kékeré lórí ilé wa ni pé obìnrin bẹ́wù níbi tí ìṣẹ̀lẹ̀ ọkọ ẹ̀ tí wọ́n gbà lérò ni pé àwọn ààyè tó jẹ́ ààyè ọ̀pọ̀ èrò àwọn àwọn àyè ibi tó jẹ́ ọ̀pẹ̀rù níbi táwọn ọkùnrin ti lè rí fún àpẹẹrẹ bóyá ìdí iṣẹ́ obìnrin míì níbi tó ti wà níbi iṣẹ́ níbi ọ́fíìsì yóò kàn ní ah in fact òun ṣe ra bra yìí ni kíníkẹ́ bọ́ọ̀n wo yóò kàn bọ́ lẹ́yìn ṣúfìtì òun òun ṣe ra skẹ́ẹ̀tì yìí ni ah wọ́n bí ti dá kíníkan oríṣiríṣi ẹlẹ́yìn ní àìwọ̀ ohun tó ń ṣe ṣe yóò ṣe aṣọ yóò nìkan bọ́ọ̀n wo ah alájà o ẹ fáyọ̀ kíní kan ẹ jẹ́ kí n wo ẹ jẹ́ kí n wo ẹ jẹ́ kí n wo mo ṣì subhanallah tàbí wọ́n lọ bí ṣíṣe èèyàn ti ẹ̀ burú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́hàn ní ìdákọ̀ ẹlẹ́hàn àbí tó jẹ́ ṣùgbọ́n àwọn ẹlẹ́hàn mo tó rí ìyún nìbàdàn náà ni mo ti rí ìyẹn dáadáa bí àbìlú tí mo gbé ló fà àtàwọn ìlú mi náà ọ̀fà náà a máa ṣẹlẹ̀ báàdì lọ bí ìnáwó àìmọ̀ pa ilé hàn ni wọ́n mọ̀ ẹ bá wọn bí tí wọ́n ti ń rọ àmàlà níta gbangba nígbà tí wọ́n bá fẹ́ máa lọ lẹ́kàn rí gbogbo wọn tí wọ́n kó jìlù bá bùbù rí pé ah àṣẹlẹ̀ hàn ni wọ́n. olómi omi ìná wọn tó bá public place nínú yàrá ń lé ọkọ ìgbà tó fẹ́ jáde yóò lo ẹ̀hán tó bá ti bóòdì tó kónu ọkọ̀ báyẹ̀ kàn rí tí ó sì jù ní dáadáa tàbí tí wọ́n bá lọ kíyàn nígbà tí ń bọ̀ láti ilẹ̀ ọkọ̀ wọn lè jìlú bá bò wọ́n ó débẹ̀ rẹ̀ wọ́n kàn ká ní wọ́n tẹ̀ bọ́ gbogbo ẹni tí wọ́n bá ti wọlé ẹ̀ lẹ́wọ́ ẹ̀ka rẹ̀ lẹ́wọ̀ kíníkan bí akọ ni ò tó owó àwọn nǹkan wọ̀nyí nǹkan burúkú ni òǹkó tí kọ́lọ́n kò ṣàánú wa àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ àtàwọn ààyè míì táwa náà lè apply ẹ̀ sí o mhm. bóyá ẹ lọ fún ẹ̀yin oníwèé àtẹ̀yìn elite bóyá ẹ lọ fún kọ́nù ẹ̀ kí ni wọ́n pè um, uh, dínà àbí àwọn àpèjẹ Ah, àwọn àpèjẹ bóyá lọ́fíìsì yín na àbí get together àbí gatherings kan àbóríṣiríṣi òwúrọ̀ àwọn bẹ́ẹ̀ kọ́lọ́n kò ṣàánú wa pẹ̀lú ògo ọlọ́run tó bá di lọ́la àmọ́ tẹ̀síwájú gbogbo àwọn nkanyi yìí wọ́n béèrè lọ́wọ́ obìnrin o gbà tó bẹ́ẹ̀ wù ń ti bẹ́ẹ̀ wù òru ló mú òun ní kò ń ní ti pọ̀ ju bí èrò <clears throat> يا ربنا اغفر لنا ذنوبنا جميعا واعف عنا خطيئتنا وما ذلك عليك بعزيز ربنا تب علينا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين اللهم أعطي نفوسنا اللهم أعطي نفوسنا تقواها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 وجعلنا للمتقين إماما رب جعلنا مقيم الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا أحسنة وفي الآخرة أثنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته